like <laughs> èmi ò mọ english eléyìí o i like oyster oyster tẹ́ni wà ń bẹ̀ tí ẹ̀yìn e wà ń bẹ̀ authentivos o s t e n t a t i o u s authentivos ó dẹ̀ pé tattoo ni All ten tattoos, tattoo, tattoos, things. Ah, you sure you can? I can manage it. You, you can see. <laughs> I don't tell you, manage it like that. ten. àníkéyàn jẹ́ OS jẹ́ kò ń ṣe so nìyẹn kò ń ṣe so horse ten dẹ̀ wà ń bẹ̀ ten is ten horse ten tattoo rose tattoo wà nù ẹ̀ tattoo wà nù tattoo kò ya tattoo sára so báwo mi ṣe máa wá pè pọ̀ ọ̀tẹ̀ script tán fún mi nìyẹn èmi ò dẹ̀ lè mi ṣe láti jọjọ yìí mi ò mọ mi ò mọ nǹkan tó ń kọ síbẹ̀ so mi mọ máa ṣe is a very big job fẹ́mi àwọn english tẹ pè fún mi ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ta two àti gladmorosis gladmorosius morosius ọ̀tẹ̀ tà